Audio Jungle. Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí ti ṣe ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2023 ìròyìn àpapọ̀ ohun la mú wá fún yín láti ẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú kàtúkà ìròyìn fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀ gbọ́ àwọn kókó èyí tó wà nínú rẹ̀. ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ láti lọ rí kó àwọn ọmọ nàìjíríà ti bẹ lórílẹ̀‐èdè chad Niger tóun ti Cameroon padà bọ̀ sílẹ̀ nàìjíríà o. mínísítà fọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà ti ṣe àgbékalẹ̀ ṣíṣọ lójú ikọ̀ tí yóò máa ṣe ìdarí fún iléeṣẹ́ tóun ti àwọn olùkọ́ àti ilé ẹ̀kọ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà. gómìnà tuntun àṣẹ̀ṣẹ̀ yìnbọn ní ìpínlẹ̀ kánò ti bẹ̀rẹ̀ sí ní pàṣàmọ̀ wí fún gómìnà èyí tí ń bẹ lórí ipò láti tètè káwọ́ sẹ́yìn bẹ̀rẹ̀ sí ní rí pé kò yáwó mọ́ ní ìpínlẹ̀ Kánò àwọn olóró ya ilé kan tòun ti mọ́ṣáláṣí láti lọ́ọ̀rẹ́ ṣe ìkọlù sáwọn mùsùlùmí lu àáfàá èyí tó pọ̀ púpọ̀ ń bẹ̀. nínú ìròyìn eré ìdárayá akànṣẹ́kù bí òjò Anthony Joshua ti pé òun ṣetán láti fi gbogbo ohun tó gbà tó ìjà èyí tí ń bọ̀ lọ́nà láìpẹ́ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ni wọ́n pé àwọn ti ya owó tòlótòló bílíọ̀nù márùndínlógún náírà sọ́tọ̀ láti fi kó àwọn ọmọ nàìjíríà èyí tí ń bẹ lórílẹ̀‐èdè Chad Cameroon àti Niger Republic padà sórílẹ̀‐èdè nàìjíríà o wọ́n pé àwọn ọmọ nàìjíríà òun ti ń bẹ ní àwọn ìlú míì ló tí wọ́n jẹ́ fúlàní pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ṣe ṣe ìkọlù sí wọn lápá àríwá èyí tó ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà o ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ bọ̀dún Babangana Zulum ló fi ìdí rẹ̀ múlẹ̀ lólùwà àbújá lákòókò tí wọ́n ṣe ìpàdé ńlá kan pọ̀ pẹ̀lú igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹmí ọ̀ṣínbàjò Babangana Zulum nínú ọ̀rọ̀ rẹ̀ ló ló ti ń gbé ìgbésẹ̀ èyí tó lákin láti pé wọ́n gba àwọn ọmọ nàìjíríà padà èyí tí ń bẹ lórílẹ̀‐èdè Chad àti àwọn ilẹ̀ míì yòókù ó pé èyí ló wáyé lẹ́yìn ìgbà táwọn ẹṣin òkọ̀kọ̀ Boko Haram tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sáwọn ará ìpínlẹ̀ míì èyí tó ń bẹ lápá àríwá nílẹ̀ wa nàìjíríà o wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà làwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ sì rèé àwọn ti ya owó tùlùtùlù bílíọ̀nù márùndínlógún sọ́tọ̀ kí ọmọ nàìjíríà lè láǹfààní láti padà bọ̀ sípò wọ́n pe ní ìpínlẹ̀ bọ̀dú nìkan wọ́n ti padà gba àwọn ará ìlú náà èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta níye padà sí ìpínlẹ̀ náà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ tó ń lọ láti gba ogúnlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà ti ń bẹ láwọn orílẹ̀-èdè míì padà látàrí bí wọ́n ti sá àsálà fún ẹ̀mí wọn lórí wàhálà èyí tó bẹ́lẹ̀ nígbà kan látọwọ́ àwọn Boko Haram wọ́n pé oúnjẹ làwọn ti pèsè rẹ̀ aṣọ àtàwọn nǹkan míì kí wọ́n lè tètè máa padà bọ̀ nílé. mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Mohammed Dingyadi ló ti fi ìdí ikọ̀ ẹlẹ́nu mẹ́rìndínlógún lélẹ̀ èyí tí yóò máa ṣàkóso àwọn iléeṣẹ́ èyí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọlọ́pàá pátápátá nílẹ̀ wa nàìjíríà lẹ́yìn ìgbà tí ààrẹ muhammadu buhari ti bọwọ́ lu irúfẹ́ òfin bẹ́ẹ̀ o wọ́n pé ìgbésẹ̀ yìí ló wáyé ní kété tí ààrẹ muhammadu buhari bọwọ́ lù ú kí wọ́n gbé ikọ̀ náà kalẹ̀ láti máa rí sí ètò ẹ̀kọ́ fáwọn ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà àgàgà àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ọlọ́pàá gbogbo lórílẹ̀ ló ṣiṣẹ́ lójú àwọn ikọ̀ lákòókò èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ikọ̀ ọ̀hún pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí pẹrẹwu àwọn tí wọ́n yàn sípò ló ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn ọ̀gá àgbà èyí tó ń bẹ ní inú ètò tó ní ṣe pẹ̀lú ti ẹ̀kọ́ fáwọn ọlọ́pàá pẹ̀lú àwọn míì wọ́n pé ikọ̀ ọ̀hún ni yóò ṣiṣẹ́ rẹ̀ dáadáa nílẹ̀ wa nàìjíríà o bẹ́ẹ̀ bá gbàgbé ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n kọ́kọ́ ṣe àgbékalẹ̀ ilé ẹ̀kọ́ ti ọlọ́pàá lọ́dún 1988 ó ti wọ́n tún wá ṣe àgbékalẹ̀ ìmíì ní àwọn ọdún èyí tó kọjá sẹ́yìn o. gómìnà tuntun àṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Kánò ìyẹn Abba Yusuf ló ti ń pagi ìkìlọ̀ fún gómìnà èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kánò láti tètè dẹ́kun yíya owó èyí tó pọ̀ púpọ̀ ní ìpínlẹ̀ Kánò gómìnà tuntun àṣẹ̀ṣẹ̀ dìbò yàn náà lopez ní fọ̀hún léde láti inú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde látọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ sanusi bature ẹni tó jẹ́ gómìnà òun fi ìdí rẹ̀ múlẹ̀ pé owó kówó èyí tí wọ́n bá yá láti ọjọ́ kejìdínlógún oṣù kẹta èyí tó kọjá tí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún èyí tí ń bọ̀ lọ́nà àwọn owó yìí lòun ò ṣetán láti san padà òpin òwókówó èyí tí ìjọba ìpínlẹ̀ Kánò bá ṣetán láti yá lọ́wọ́ iléeṣẹ́ tàbí àwọn ẹlòmíín ní ìpínlẹ̀ Kánò ni kí wọ́n tètè wí fún òun náà bíbẹ̀ kọ́ ó ṣeé ṣe kí àwọn iléeṣẹ́ ọ̀hún pàdánù owó èyí tí wọ́n bá yá ìjọba ìpínlẹ̀ Kánò ó pé òun ò ṣetán láti kó owó ìpínlẹ̀ Kánò dànù àmọ́ ò ṣetán láti jẹ́ kí ìdàgbàsókè kó bá mùtúmùwà ní ìpínlẹ̀ Kánò àwọn ẹlẹ́sìn àbáláyé kan èyí tí wọ́n gbòòrò lọ́sọ̀lọ́ ṣe ìkọlù sí àwọn mùsùlùmí èyí tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n pé ní agbègbè kan èyí tó ń bẹ ní ìlú ìlàrè ní ilé ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun làwọn ẹlẹ́sìn àbáláyé gbé orò lọ ṣe ìkọlù sáwọn mùsùlùmí lákòókò tí wọ́n fẹ́ kírun níbẹ̀ aláàjì abdulateef adésìyàn èyí tí ó jẹ́ ìmáàmù ní mọ́ṣáláṣí ìdí ọmọ òun ni wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì tún ṣe é léṣe lọ́nà tó pọ̀ wọ́n pé àwọn ẹlẹ́sìn àbáláyé yìí ni wọ́n ṣe ìkọlù ọ̀hún sí ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́ lákòókò tí wọ́n fẹ́ kírun asri ìròyìn ọ̀hún fún ìdí rẹ̀ múlẹ̀ pé arákùnrin kan malam bashir abdulaziz ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó jẹ́ ohun tó gbọgbẹ́ lọ́kàn òun ní kété tí òun gbọ́ ìròyìn náà ó pé àwọn wà lákòókò tí àwọn fẹ́ kírun bẹ́ẹ̀ sì rèé làwọn ṣàdérí wípé àwọn tó jẹ́ olóró ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ṣàdéwá bá àwọn láti kó níbi tí àwọn ti ṣe àlùwàlá lọ́wọ́ ó pé lẹ́yìn èyí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu àwọn lọ́nà tó pọ̀ ó pé ogunlọ́gọ̀ àwọn bíi mẹ́ta níye ni wọ́n padà ṣèṣe tó pọ̀ bẹ́ẹ̀ sì rèé wọ́n lu àáfàá náà ẹni tó jẹ́ imam lákòókò tí ń bọ̀ mọ́ bí wọ́n padà bọ́ta láti kojú àwọn olúwọ̀ ọ̀hún kó di pé wọ́n padà yíṣẹ́ sẹ́yìn ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun yẹmísí ọ̀pàlọ́lá fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń wáyé àmọ́ àwọn ti gbé ìgbésẹ̀ láti pẹ̀tù sí àwọ̀ èyí tó wáyé lágbègbè ọ̀hún o. nínú ìròyìn eré ìdárayá akànṣẹ́kù bí òjò Anthony Joshua ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun ṣe tán láti rí pé òun wà kò jà dáadáa nínú ìjàkadì èyí tí yóò wáyé láàrin òun àti akànṣẹ́kù míì Jermain Franklin tí yóò wáyé lọ́jọ́ sátidé ní ìlú London lórílẹ̀‐èdè bìrìtìkọ́ Anthony Joshua ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòún gbà pé lẹ́yìn ìgbà tí òun ti gba àmì ẹ̀yẹ lẹ́yìn náà àwọn àkókò kọ̀ọ̀kan tí òun ti jìjà dáadáa ó jẹ́ pé òun ti fà sẹ́yìn òun ò sì tíì tẹ̀síwájú láti ìgbà náà bẹ́ẹ̀ bá gbàgbé Anthony Joshua ló ti ń fi ìdírẹ̀mí láìmọye ìgbà lẹ́yìn ìgbà tí ó ti wá kò nínú ìdíje àwọn èyí tí wọ́n fi ẹ̀ṣẹ́ kò kọ́ra wọn lákòókò wọn pé àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Anthony Joshua fífi ọlọ́fọlọ́wọ́ tẹ̀lé lá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 àmọ́ kí n túmọ̀ lọ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti lọ rí kó àwọn ọmọ nàìjíríà ti ń bẹ lórílẹ̀‐èdè chad niger àti cameroon padà lẹ́yìn ìgbà tí àwọn ikọ̀ alákatakítí ní boko haram tí wọ́n lé wọn jìnnàjìnnà réré. mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà ti fi ikọ̀ kan lélẹ̀ èyí tí yóò máa ṣe àmójútó àwọn ti ilé ẹ̀kọ́ ti ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà gómìnà tuntun àṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ kánò abba yusuf ti ń wí fún ìjọba ìpínlẹ̀ kánò láti ti káwọ́ sẹ́yìn níyàwó ní ìpínlẹ̀ kánò nínú ìròyìn eré ìdárayá níbẹ̀ láti mọ̀ wá fún mi wípé akàn ìṣẹ́kù bí òjò Anthony Joshua ti fọwọ́ sílẹ̀ láfọlọ́run ṣẹ̀ wípé gbogbo ohun tó gbàgbà pátápátá lòun yóò fún láti wípé òun padà bọ̀ sípò ní ìgbà tí òun bá wà kò pẹ̀lẹ́lòmíì kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tàbúwà fún yín sọ́ni sodiq abiodun òun náà lórúkọ tèmi títí gbà míì jẹ́ jẹ́ jẹ́ o. Audio Jungle. Audio Jungle.